أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين أتقول lọ́dọ̀ ọlọ́run أبا ọba àlékè ọlá ọba alágbára jùlọ ọba tí ó tún fi jímọ̀ tòní hàn wá ọlọ́mọ́sà gbà á lọ́wọ́ wa gbogbo ìbáàdà wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah eléyìí ni mo fi kí wa káàbọ̀ sórí ètò yẹn tó wa Al-Hikima ètò tí gbogbo yín ti ń béèrè fún yí pé ńjọ́ òní ó bẹ̀rẹ̀ padà ńjọ́ òní ó bẹ̀rẹ̀ padà o àwa dúpẹ́ lọ́wọ́ ọba ọba mi ọba Allah ọba ṣèkámọ́kù ọba tó ní kí ètò náà tó bẹ̀rẹ̀ padà àwa dúpẹ́ pàtàkì lórí lọ́wọ́ wa nílé iṣẹ́ wa wa Fẹ́mi Adéríbigbé fún ìkúnlọ́wọ́ wọn àti àdúrótì wọn ọlọ́run níjọba jẹ́ fún yín láéláé mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá mi pàtàkì ọ̀nkù ṣèyí adéríbigbé ọlọ́run dákun mọ́sàbà ṣe dáadáa fún yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́ àti gbogbo ẹ̀yin tí ẹ dòyìn ká mi lórí ètò yìí wípé ètò yìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ madam fidelia mo dúpẹ́ pọ̀ emmanuel madam mr frederick ati gbogbo ẹ̀yin ẹ̀yin wa tẹ̀ wà nídìí kámẹ́rà gbogbo yìí ni mo dúpẹ́ fún lórí ètò yìí torí pé ìpadàbọ̀ ètò àlẹ́hìkímọ̀ yìí hmm, ó wá with another dimension ni Eh, dimension mi tó gbé wá lọ́tẹ̀ yìí ó tún lágbára díẹ̀ torí pé lórí ètò yìí a máa gbé àwọn àfa wa gẹ́gẹ́ bí ṣe wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ a dẹ̀ mọ́ wọn á mú àwọn topic kọ̀ọ̀kan kọ̀ọ̀kan la fẹ́ máa treat àwọn tá a fẹ́ mọ́ wọn á yanjú lọ́tẹ̀ yìí yóò jẹ́ àwọn nǹkan tí ó máa kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pé gbogbo ẹni tí máa ń wo ètò yìí tó bá wo tọ̀sẹ̀ kan kò ní fẹ́ mísì ẹ̀ lọ́sẹ̀ míì tó bá tẹ̀lé pẹ̀lú ògùn ọlọ́run láwọn tẹ́ máa bá pàdé orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà yín náà ni lórí ètò yín ètò wa alihikima ṣùgbọ́n lẹ́ni àfáà mi tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ ètò tọdún yìí tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò ti sáà yìí àwọn náà ni àfáà wa àgbà fọlílà sheikh al-imam ahmed imatola salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salam wa rahmatulahi wa barakatu. ọlọmọsà jaari yín pé bàbá wàlá nàbí lọ́dọ̀ adúgbò ẹ̀pọ̀ pé a pè yín ẹ sì lóhùn ọlọmọsà máa dẹ́ náà lóhùn. ètò tẹ́ wa náà ni alihikima n ta n pè ní hikima náà ni ọgbọ́n ìmọ̀ wisdom. Hmm lórí ètò yìí a fẹ́ máa gbé àwọn nǹkan kan yẹ̀wò àwọn tá a gbé yẹ̀wò náà ni àwọn al-adabul islamiyya àwọn ẹ̀kọ́ tí islam kọ́ wa tó ló gẹ́gẹ́ bá ti mọ̀ pé islam ẹ̀sìn kan ni tí kìí ṣe ẹ̀sìn lásán ó sọ̀rọ̀ ń pa morality ìwà ó sọ̀rọ̀ ń pa báwo la ṣe fẹ́ sin lọ́hun ó sọ̀rọ̀ ń pa ayé ó sọ̀rọ̀ ń pa ọ̀run gbogbo ẹ̀ ní islam ti parí ẹ̀ ìdí nìyẹn tá a fẹ́ máa yanjú ẹ̀ ní sísẹ̀ntẹ̀lé àwọn ẹ̀kọ́ tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam akọ wa gbogbo ẹ̀ láàmà yanjú lórí ètò àlèkímọ́ lónìí àwa fẹ́ sọ̀rọ̀ lórí adab ma'allah ẹ̀kọ́ pẹ̀lú ọba tó ní gbogbo wa ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run bàbá Sheikh Ahmad Ìmọ́tọ́lá bismillah من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد àdá ọpẹ́ fún Ọlọ́run atọrọ kí àti ìgẹ̀ tí kò níye fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run rán wá rahmatan lil alamina kó wá jẹ́ àánú fún àgbáńlá ayé nínú àánú tí anábìwá Muhammad jẹ́ sallallahu alayhi wa sallam òun náà ni pé láti wá kọ́ wa bó o là bá Ọlọ́run lò ni anábì fi sọ́nú ọ̀rọ̀ kan pé sallallahu alayhi wa sallam pé adaba ní rọ̀bí mm. ahsana ta'dibi ọlọ́run tírèènì mi ó kọ́ mi lẹ́kọ̀ọ́ púpọ̀ fa ahsana ta'dibi ó wá pàfẹ́kìtì ẹ̀kọ́ tó kọ́ mi ó ṣe ẹ̀kọ́ náà ó kọ́ mi ó gún régé ó yanjú tó nínú tí wọ́n á ń jẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìpele méjì ni a máa lo ẹ̀kọ́ pẹ̀lú ohun tí ó bá jùyàn lọ èèyàn á máa lo ẹ̀kọ́ pẹ̀lú tó bá ṣe déédéé ẹni kódà mẹ́ta ni àtúbò la tún wá bó ẹ̀kọ́ wo la máa ní pẹ̀lú tí ò tó ni yálà èèyàn ni yálà ẹranko ni yálà àkóríko ni yálà àwùjọ ni n tí ò tó ni nìyẹn n tó wá ṣe déédé ẹni lẹ́gbẹ́ bóyá èèyàn tá a jọ jẹ́ èèyàn tó jẹ́ pé ìjẹ́ èèyàn kọ́kọ́ sọ wá dẹgbẹ́ náà nínú ìjẹ́ èèyàn yẹn náà ìjẹ́ irọ́ yálà nílé kéwú yálà nínú ìlú yálà ládùúgbò yálà ní ọ́fíìsì ìyẹn náà ń bẹ ń bi àwọn ohun tí ẹ̀kọ́ tó pín sí ìkẹta wá ní ẹ̀kọ́ pẹ̀lú àlá tó jùyàn lọ nínú tó wá jùyàn lọ ni àdábù màlúwà bó o là á ti ẹ̀kọ́ bá a ti bọ́ lọ́n lò so gbogbo ẹ̀ lọ́lọ́run fi kó ànábì Muhammad sallallahu alayhi wa sallam tánàbí náà wà fi kọ́ gbogbo wa. masha allah sẹ́rẹ́ ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run yẹn gangan òun náà ni mo wá fẹ́ kí ayẹ̀jú lónìí. masha allah. irú àwọn ẹ̀kọ́ wo lẹ́rú gbọ́dọ̀ ní sọ́ba tó ní pé ah tí wọn bá ti wà kan tó ah lè yọ lẹ́kọ̀ọ́ kọ̀ lẹ́kọ̀ọ́ bí wọn ti ṣe sùn pẹ̀lú masha allah alhamdulillah ọ̀rọ̀ anábì náà láà tún fi bẹ̀rẹ̀. Eh, ọlọ́run bá ń sọ àdìs anábì àdìs kudusi kan sọ pé ọlọ́run ní fáàrí fún ní kọbílà àǹtà àbòdì òní. ẹ mọ̀ mí tẹ́ ẹ bá mọ̀ mí ìgbà náà lẹ́ẹ̀tọ́ lè mọ ó kéré ìbẹ́ ẹ ṣe fẹ́ bá mi ṣe bá dà o bó o ní ẹ ṣe máa bá mi lò kí làwọn ẹ̀kọ́ tó wà níbi à ń bọ́ lọ́hùn lò àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ àlàádàbọ̀mọ́ Allah bá a ti bọ́ lọ́hùn lò. ó pọ̀ púpọ̀ gan ó pọ̀ àmọ́ àwọn kan jẹ́ ṣàǹkó ṣàǹkó ń bẹ àkọ́kọ́ ń bẹ ni pé ìbá ọlọ́run lò ìní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ó bẹ̀rẹ̀ níbi al-imanu bil-qalbi wan-nutqu bil-lisan thumma amalu bil-jawarihi àkọ́kọ́ ni pé al-imanu bil-qalbi ìwọ tí ẹ̀kọ́ téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ní fún ọlọ́run ni pé ká kọ́kọ́ gbà pé la ilaha illa Allah kò sọ́ba méjì àti láyé àti nínú kọ̀rọ̀ ọlẹ̀ àti lókè ilẹ̀ àti ní sánmọ̀ tá à ń rí àti tá à rí kò sọ́ba kan tí ń darí gbogbo wọn tó tayọ Allah àti gbogbo àwọn èèyàn pátá dúdú wa ni pupa wa ni àfin wa ni gíga wa ni kúkúrú wa ni ọlọ́run yìí òun náà lọ bá tí ó ba lórí gbogbo nǹkan so a ní imani bilkolbi wa notiku bilisan ẹlẹ́ẹ̀kejì ni pé a tún máa fi àní jẹ́ ó mọ lórí ọkàn yóò tún máa jáde lẹ́nu wa hmm. a máa sọ direct a tún máa sọ indirectly ah, nígbà tá a bá yàn sọ̀rọ̀ a sọ fọ́ọ̀mù ànábì ádámù ẹgbẹ́ wa pé kò sọ́ba ká fọlọ́hún o a tún wá máa sọ lọ́nà míì látara pé bá a bá ń tìrìtì ọ̀rọ̀ míì náà a máa gbàgbé sọ al'imanu bilkolbi wàlútukú bilisan èyí tó wá ṣe kẹta ni pé wàlá biljawarihi. Hmm àlàámọ̀lù bíhí bìlìjàwárì gbogbo ń tá a bá wá ń ṣe náà èyí à ń fọwọ́ ṣe èyí à ń fojú ṣe èyí tá à ń fẹsẹ̀ ṣe èyí tá à ń fi gbogbo ara wa ṣe náà gbọ́dọ̀ máa júwe pé ọlọ́run ọba yìí o ẹyọ kan ṣoṣo náà ni. Hmm. òun ló sì yẹ ká sìn. òun ló sì yẹ ká sìn àkọ́kọ́ nínú aládàbọ̀mọ́ aláhi nìyẹn ẹlẹ́ẹ̀kejì tá a bá ti gbà tá a ti ní àlìyémánu yìí tán ó wá kan ṣukuru lọ́ọ́hí ṣukuru ní ní amílá bó tilẹ̀ wó ma kò sẹ́ni tí kò sẹ́ni tí òjò lọ́hún gbèsè ọpẹ́ hmm, n tí ń ṣe wá ni pé à ń fi à ń fi orí ọwọ́ wa a fi ń jọ tẹlòmíì la fi ń sọ pé tiẹ̀ pọ̀ tẹnìkan kéré kò sẹ́ni tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ò tó o hmm, hmm. torí bó ṣe ń fojú kéré ń ń bẹ lọ́wọ́ ẹ̀ yẹn àwọn èèyàn kan wà ń kọ̀rọ̀ tí wọ́n ń ṣàìsùn tí wọ́n ń ṣàìwò tí wọ́n ń mú tẹ̀sùbà tí wọ́n ń bẹ ọlọ́run tààrà bí kọ́lọ́run tiẹ̀ fáwọn ní dèdè tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ yẹn. tí wọ́n ń tọ́ púpọ̀ tí wọ́n kàkún yẹn. tí wọ́n kàkún yẹn. Allah Allah. nínú ẹ̀kọ́ tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ ní òun náà ni ká máa dúpẹ́ fi hali surur fi sarra'i wa darra'i ká máa dúpẹ́ nígbà tí ata tó ṣe dèdè àtìgbà tá ata tí ò ba hmm. ìgbà tá a sá tó jẹ́ àtìgbà tá a sà á tí yóò jẹ́ a gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́run lọ́lọ́run fi ń sọ pé wà á máa bí kò mí nẹ́ẹ̀mà gbogbo ń tẹ́mi ọlọ́run gbogbo ìdẹ̀ra tẹ́ ẹ bá wò tẹ́ o pé ah, ọlọ́run máa dúpẹ́ ṣémi náà ni mo lè léyìí ṣémi náà lọ́lọ́run ṣe léyìí fún ọmọ mi ní iṣẹ́ mi ní ilé mi ní mọ́tò mi ní èmi náà ní àá fàmínàlá ọlọ́run ní èmi ọlọ́run ní bẹ́ńbẹ́ o so tó o bá wa dúpẹ́ mọ ibi tí wàá dájú ni'matallahi la tuhsuha ní suratul nahl ọlọ́run tẹ́ ẹ bá wálẹ̀ fẹ́ ka gbogbo ohun tẹ́mi ọlọ́run bá ṣe fún yín lóore sórí yìí tó orí tí wọ́n ń kà kó oore yẹn tí wọ́n bá dá oore tí oore ọlọ́run ti ń bẹ lọ́wọ́ kó àwa tí wọ́n bá dá sí hundred percent wàláhì bó tilẹ̀ wù kó pọ̀ tó tó ń ka yẹn kó tó one percent ń tó rí lóore tọ́lọ́run ṣe. la ilaha illallah pé ìtẹ̀yàn fojú rí yẹn. àti mọ́tò mọ́tò mẹ́wàá tó ń lò kò tó ti ọlọ́run ṣe tẹ́yìn òru. ẹ́stéètì tó kọ́ káàkiri. ọba ah, ṣe ìmọ̀tọ́lá ọlọ́run fọ́sà járe pẹ́ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. ẹ lọ́dún fẹ́ wa mm. ètò tẹ́wà lórí ẹ̀ náà ni àlẹ́ yìí kí ma. Mm. a lọ sókè lọ́hùn ní sìngbà tá bá padà dé ọba fúnra Sheikh Ahmad Ìmọ̀tọ́lá wọ́n sì wà ń kalẹ̀ o wọn àti ìlọ rárá wọ́n ń júwe ọlọ́run fún wa ni wọ́n ní adab ma Allah náà là ń yanjú ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba tó dá wa gbogbo àṣàyè ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al Hikmat ètò alálùbáríkà tẹ́ ń gbádùn láti iléeṣẹ́ Orísun tẹlifíṣàn iléeṣẹ́ alábẹ́rẹ́kà tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé tí gbogbo ayé ń wò wá tí wọ́n ń lù wá lọ́gọ̀ ẹnu wípé àwọn ń gbádùn gbogbo ètò wa lọ́kàn ọ̀jọ̀ kan tí ń wáyé sójú wòran wọn àdúrà gbogbo yín ní ọgbà o àkọọ́lá jimọ̀ o bàbá wa fatọ́lá Sheikh Ahmad Ìmọ́tọ́lá àwọn làájọ́ ń fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀ nípa al-adamala ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run wọn àti wàá bọ̀rọ̀ débi wípé ká dúpẹ́ fọlọ́run lórí gbogbo ń tọ́lọ́run bàbá ṣe ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú Ọlọ́run ní ká máa dúpẹ́. Masha Allah. Naam masha allah lẹ́yìn tí ẹ̀rù bá dá a mọ̀ pé èèyàn máa dúpẹ́ hmm. yàtọ̀ sí pé a máa dúpẹ́ àti àdéhùn tọ́lọ́hún fi ti ọpẹ́ dídá pé la in shakartum la azidanakum hmm. yàtọ̀ sí pé àti ẹ̀fín ń retí pé tá a bá dá ọpẹ́ yẹn ọlọ́run á ṣàlékún a jẹ́ ní ọpẹ́ nínú ọ̀nà ẹ̀kọ́ tá a fi bá ọlọ́run lò ní sàmọ́ pé bẹ́ẹ̀ yẹn bá ń bá àgbàlagbà lò wọ́n á máa ṣọ́ pé sọ́mọ ilé ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni a máa fi ẹ̀kọ́ bá ọlọ́run lò nínú ọ̀nà tí a tún máa gbà tí a máa fi bá ọlọ́run lò pẹ̀lú ẹ̀kọ́ òun náà ni ta'zimullah bit-ta'a wa kí a máa bọ̀wọ̀ fọlọ́run ká bọ̀wọ̀ fọlọ́run pẹ̀lú títẹ̀ láwọn àṣẹ títẹ̀ láṣẹ hmm. ah, ọlọ́run ní ká kírun kéèyàn ọlọ́run ní àyàn zaka ká yọ ọ́ ọlọ́run tá a bá rẹ́ni tẹ́bi ń pa ká fún ní ká ṣàánú ẹ̀ ká hmm. ṣe bẹ́ẹ̀ wàtẹ́rìkìl máṣíà kíyàn wá takété sí ń tọ́lọ́run ní òun ò fẹ́ ṣé ẹ mọ̀ pé bá a bá ń bá àgbàlagbà ṣe tágbàlagbà bá sọ pé ọmọ mi mo fẹ́ràn ẹ o àmọ́ sórí nǹkan báyìí èmi ò ń láìkì kéèyàn máa ṣe nǹkan báyìí mi ń láìkì kéèyàn máa ṣe àwa àti ṣẹ́yìn tó bá ń ṣe báyìí mo láìkì ẹni tó bá ń ṣe báyìí mo láìkì ẹ rí i pé àgbàlagbà nì tọ́mọdé yẹn bá ń ta kété tó ń jìnnà sí ní tàgbàlagbà yẹn lòun ò fẹ́ hmm. àgbàlagbà ni ó máa fẹ́ràn ẹ̀. yóò fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ ni. ó tún wá ń ṣe tó ní àgbàlagbà ní lòun fẹ́ hmm. ṣe mọ̀ ń táwọn àgbàlagbà fi jẹ̀kọ́ tó wà lábẹ́ ewé ṣe mọ̀ pé wọ́n ń fún ọmọ bẹ́ẹ̀ wọ́n fi hàn hmm. so kò bẹ́ẹ̀ náà lọ lóhun kò sí ní tọ́lọ́hun tó fi ṣàdéhùn náà fáwọn tí wọ́n bá tako tí wọ́n ṣe ohun tọ́lọ́run ọba fẹ́ kò sí ohun tó fi ṣàdéhùn àlùjọ náà fáwọn tí wọ́n bá ń ṣe ohun tí ó fẹ́ tó tayọ pé ntaari lọ́dọ̀ àwọn àgbàlagbà náà ni pé béèyàn bá ń ṣe ti bàbá bàbá tó bí ni ó fẹ́ o kàwé tó o bá kàwé ó lóun rẹ́dí àti ṣe gbogbo ohun tó o bá fẹ́ fún ẹ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà ni yóò padà ṣe dáadáa fún irú ọmọ bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé ma lakum la tarjuna lillahi waqaran wa qad khalaqakum atwara èmi ọlọ́run bá ni mo dá yín ní gbogbo òpele tí mo dá yín yẹn màá wá dá yín tán ẹ wá ní bọ̀wọ̀ mi ni hmm. ẹ ní lu ẹ̀kọ́ pẹ̀lú mi ni tí mo sì sọ fún yín pé nǹkan báyìí ni mo fẹ́ mo sì sọ fún yín pé nǹkan báyìí ni mi ò fẹ́ so lọ́lọ́run wa tún fi ń sọnù alukurani láwọn ọ̀nà tó pọ̀ ó sọ̀rọ̀ àwọn sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó pọ̀ tó pọ̀ àmọ́ nínú àwọn ẹ̀kọ́ tá tún máa bọ́ lọ́hùn lò tí mùsùlùmí gbọ́dọ̀ bọ́ lọ́hùn lò náà ni àtàzálólù wà tàdọ́rù hàn ilé yìí gbogbo ohun tọ́lọ́wọ́n bá bá ṣe fún ni pátápátá ká yẹpẹrẹ ara wa fọlọ́hùn ká yẹpẹrẹ ara wa pátápátá fọlọ́hùn. Allah. gọ́fúnà ni ẹni kò sọ̀rọ̀ ẹ̀ di city, ordinary citizen níwájú ọlọ́run president ní ẹni kò sọ̀rọ̀ ẹ̀ ordinary citizen níwájú ọlọ́run ẹ rí i pé òun ní máa ṣẹlẹ̀ tá a bá lọ mọ́kà ẹja máa pèjúwe kan tó ṣẹlẹ̀ láìpẹ́ ẹ wo olúwo ti ìlú Òwò hmm, hmm. àwọn awuyewuye kan lọ lórí social media pé ah, ah, ah, èèwọ̀ ni. èèwọ̀ ni ọba ò gbọ́dọ̀ sí rí ilẹ̀ fáwọn gbàǹdà ta lọ́dọ̀ àwọn tí ọlọ́run ọba ni ó ṣàléfà òun lé lórí ni kì í ṣe lọ́dọ̀ ọlọ́run tó fi ṣàléfà. Allah ìyẹn lọ́dọ̀ àwọn aráàlú ẹ̀ níbi títí ń gọ́fànù wọn àmọ́ tó bá déwájú ọlọ́run ọba tó ní kó wá sìn mí bí ìgbà tí ìyàwó mọ́sálásí tó fẹ́ kírun ní kó wá níwọ̀n torí pé òun jọba òun fi bàtà kírun. torí pé ọlọ́run ní kò lè láhùmà. máàlìkàl múlk. máàlìkàl múlk. Allah tu'til múlkẹ́ وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر torí pé kò sẹ́ni tí fọba jẹ tó jọ lóhùn lọ ẹ wá ní kó wá fọ́ǹbù sí godfather Allah ṣe é mọ̀ pé tá a bá wo inú politics béèyàn bá ti fọ́nbù sí godfather nínú politics ó jẹ tán ni second time ò ṣọ́ fún mọ́. kò ṣọ́ fún o. amẹ́ni bá fẹ́ jẹ́ dalẹ́ gbogbo ohun tó bá wù kọ́ lọ́hún ṣe fún pátápátá ní ọ̀la lóore tó fẹ́ kó dalẹ́ lọ́wọ́ òun àfi kó máa rí rẹ̀ pé òun kọ́ lòun ni gbogbo ohun tí ń bẹ lọ́hùn yẹn ọlọ́run ló ní nínú àlà adábú máa lọ ni pé à ń fẹ́ kọ́ bọ́ lọ́hùn lò nínú wọn ni. Allahu akbar. èèyàn wá fẹ́ ṣàdúà hmm. tẹ̀sùbà ẹ̀ a mọ̀ pé ó ń tẹ̀sùbà ní ẹ lóòótọ́ àmọ́ ọlọ́run ò fẹ́ bóun ti fẹ́ràn ẹ tó tọ́lọ́run ti gba gbogbo ìbáàdà ẹ tó ṣe pé o ti ṣe o ti yan náfìlà o ti ṣe tẹ̀sùbà débi pé ta àdìsí tánàbí sọ pé wáyìíza àhàbàtù u kúntù kúntù kúntù àlẹ́dí yẹ́símọ́hún bíá wáyàdáwú àlẹ́tí tẹ́ptíṣù bíá wá àyìnáwú wá òzìnáwú tọ́lọ́run ti sọ pé ṣé wọ́n ti ṣe bádà ó ti di pé n tó bá rí èmi ọlọ́run rí n tó bá sọ èmi ọlọ́run ti fàṣẹ sí i n tó bá fọwọ́ gbà gígùn ní igun hmm. gbogbo tó bá ṣe ọlọ́run síbẹ̀síbẹ̀ náà ọlọ́run fẹ́ kó wà bayna al-khawf war-raja'i summa tawakkul gbogbo tó ọlọ́run ṣe fún ẹni ọlọ́run fẹ́ kó ọlọ́run ò fẹ́ kó wá di kó wá máa fi fọ́nbù hmm. ọlọ́run fẹ́ kó yẹpẹrẹ rẹ̀ pátápátá hmm. ah, wo mọ̀ wá ni èyí o kú nísìnyí ọlọ́run ò fẹ́. tawadda sẹ́kùn kanajimi láhàlì náà zèrè la ilaha illallah. gbogbo béèyàn bá ti ń tẹríba fọlọ́hún gbogbo bá téèyàn bá ń pè rẹ̀ lóhùn ò jẹ́ nǹkan kan wájú ọlọ́hun téèyàn ní kòdóhùn ìwọ́ra ẹni nílẹ̀ àtàzálùlù ìyẹpẹrẹ ara ẹni àràhàbà wàràdùbà gbogbo nǹkan ní pátápátá minal adabi ma Allah nínú àwọn ọ̀nà tá a máa gbà ṣe ẹ̀kọ́ pẹ̀lú ọ̀nà ń pé ọba olúwo ó wá gbé ẹ̀sìn àjòjì hmm. ó wá gbé gajẹ̀ sí ìbílẹ̀ lọ kínní kankankan pé ẹ̀sìn wọ́n gbàgbọ́ pé ẹ̀sìn àjòjì hmm. náà lẹ̀sìn Islam ni wọ́n béèrè pé anabi adama tó jẹ́ bàbá gbogbo wa hmm. ẹ̀sìn wo ló ṣe anabi noha ẹ̀sìn wo ló ṣe. àṣìṣe ni ká sọ pé ẹ̀sìn àbáláyé wọn lẹ̀sìn bọ́gí bọ̀ṣà mm. islam lẹ̀sìn àbáláyé. Masha Allah. Hmm. Eh, torí pé ádámà tó jẹ́ àkọ́dá pàtàwọn yorùbá ń bá sọ̀rọ̀ wọ́n ní ìbá akọ́dá akọ́dá mm. eh, yẹn èdè yorùbá ni táwa lakọ́dá láyé bí ìbá sí ádámà wà ádámà yìí ànábì ọlọ́run ni mm, ádámà ò sì nígbàgbọ́ nù kan ju àtàwíìdì ju pé ìjẹ́ ọlọ́run ọba yìí ọba ẹ̀yà kan ṣoṣo ni. Masha Allah. so àmọ́ àmúlùmálà ló fà táwọn èèyàn ò fi gbọ́ táwọn fi ní àgbọ́yé so ohun tó lùwò ń ṣe olùwò ó ń padà sọ́dọ̀ ọba àná hmm. ọba àjẹta hmm. ọba ìní ọba tí ò ní kú olórí òye láéláé ọba tí ò sì máa jẹ́ pé òun ni ó máa jọba lọ. tí sì fi ní jọba láìláha so gbogbo awuyewuyewuye yẹn hmm. àìgbọ́ra ẹni yé ni hmm. àìdẹ̀gbọ́ ọlọ́run yé àìmọ̀ ẹ̀sìn àìgbọ́ ẹ̀sìn yé ni so ohun tó wà lọ́wọ́ àwọn àfáà náà ni pé sọ́mu pé àwọn lọ́balọ́ba ti ń lọ sí hajj ti pẹ́ but ọlọ́pàá ìdí ọyẹ social media táwọn èèyàn rí kí n ti ń ṣe wọ́n kò sọ́ba tó lọ mọ́kànláyé tó dé fìlà ní nínú Iran. àti pé iṣẹ́ mọ̀ pé ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá ọba tẹ́lù. Hmm. telu one telu one eh, ìdá tọ́lọ́run ọba dá ìdá eh, ẹnìkan tí eh, kápẹ́ ní araba hmm, hmm. ṣe mọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run bá gbéyàn kalẹ̀ ní àkàndá gbogbo ohun tó bá ṣe pátápátá ìnà ayé ò mọ̀ wé nǹkan sí wọ́n mọ̀ sọ nǹkan àbí nǹkan méjì wọ́n mọ̀ wé ń pa ẹ̀ so gbogbo yẹn náà kọ́ ṣé ó dá mi lójú pé ọba tẹlúwọn yìí nìkan kọ́ ló wà ní mọ́kà nú àwọn ọba mùsùlùmí ní mọ́kà tẹ́mọ́ sí tí àwọn èèyàn sọ̀rọ̀ yìí ó ṣe wá ṣe pé tiẹ̀ náà ni lọ́láriwo nú àkàndá yẹn ni hmm, so bí ó ṣe máa rí gbogbo gbà fún gbogbo ẹni tá a bá kàndá yẹn. òun ni àwọn alábọ́wá gbà lálejò tẹ bá rí ẹwà ẹwà ẹwà àdúrà àlejò tí wọ́n gbà ní ibẹ̀ yẹn hmm, ó ní agbára jù. bí ṣe máa rí fún gbogbo àkàndá nìyẹn ọlọ́run ní gbọ́lá lọ́wọ́ ẹ̀ ọlọ́run bá sàlékún dáadáa yóò sàlékún ẹ̀mí gùn torí pé àpọ́nlé ní jẹ́ fún islam wàláhì àpọ́nlé ní fún islam ọlọ́run jẹ́ mi ọba abdulrasheed adéwálé ọlọ́run jẹ́ mi wọ́n La lànàbí lọ́dọ̀ ọlọ́run. àmín hmm. masha allah masha allah so nínú àwọn ọ̀nà tá a sùn máa gbàgbá ọlọ́run ọba lò níbi pé à ń ṣe ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run òun náà ni pé a gbọ́dọ̀ tún máa jọ́sìn fún bil ikhlas hmm. ìwọ tó ń gbààwẹ̀ àwẹ̀ ní gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú ọkàn tó mọ́ pé ah mò ń ṣe kínní nítorí ìtọ́ lọ́hún ní kò ní pé kí obìnrin kan lè mọ̀ pé mò ń gbàwẹ̀ kó lè fẹ́ mi kọ́ àbí kẹ́nìkan lè rí mi kọ́ àbí kẹ́nìkan lè rí mi kọ́ bàbá wa ìmọ́tọ́lá wà mà omiru <laughs> illa liya'budullaha mukhlisina lahu dina we olólùfẹ́ wa tẹ́ ń wò wá ètò tẹ́ ń gbádùn ní Al Hikmat hmm. mo rò pé gbádùn gbogbo tí àwọn àfáà wa sọ fún wa ní àárọ̀ yìí torí pé ọ̀rọ̀ nípa adab ma Allah náà ni àyànjú náà ni ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run ọba olóògbòrán ṣáàláà a tún máa yanjú àwọn ọ̀rọ̀ míì tó jẹ mọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ kódà a sọ̀rọ̀ débi adábò náà mi ẹ̀kọ́ bá a ti sùn ọlọ́run bá ṣàlàyé ẹ̀ fún wa náà Al-Qur'ani ànábì júwe fún wa adabu al báwo la ṣe báládùúgbò gbé gbogbo ẹ̀ láṣọ àwọn adabu adabu ẹ̀kọ́ tá a máa lò pẹ̀lú àwọn ẹranko gbogbo ẹ̀ láyanjú pẹ̀lú ògbòrán ṣáàláà tààlà afọwọ́ṣẹ́ amọ̀rì mọ́tọ́lá àwọn náà ni a máa pè wá lẹ́kọ̀ọ́ kan pẹ̀lú ògbòrán tó wọn bá yanjú ọ̀rọ̀ yìí kọ́lọ́ mọ́sà jẹ́ kí a rí i pẹ́sà láàrin nàbí lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́mọ sí jìmọ̀ tòní mọ́ ṣe láti mọ́ fún wa fún àǹfààní gbogbo àwọn tí ẹ bá wá fẹ́ kówó léètò wa mm, tí ẹ bá fẹ́ kówó léètò yìí torí pé a fẹ́ kẹ́ ẹ kówó lé yìí fún wa a fẹ́ kẹ́ ẹ sponsor àwọn ètò yìí kọ́lọ́ mọ́sà dúró tẹni kọ̀ọ̀kan wa náà ṣùgbọ́n kó tó pé màá sọ nọ́mbà tèmi afọwọ́ Ahmad Imatola fún àǹfààní àwọn tó bá zero eight zero hmm. three three six five